Ronaldo èmi sí Ronaldo. Hello? How far now? Long time. But why you doing this to me now? But you said you come to my house last time and you didn't come. I swear it's unfair. Oh. You don't have time. I should come to your house. Ah, that will be difficult too. Oh. Because I thought your uncle is a soldier now. Eh, You know your uncle is a soldier and you tell me to make her come to your house. I, can't come. Your uncle is slave. You mean it? Your uncle is slave. Are you at home now? You are at home. Should I come right now? Okay, I'm coming right now. I'm coming. I'm coming right now. I'm coming. Ronaldo, èmi sí Ronaldo, Ronaldo, we bọ́ọ̀lù wọlé bí sí Ronaldo, Ronaldo. I'm not bata I'm not kan? I'm s Ani I'm s n ani I'm s n ani I'm n grat na. s I n told me I n was I'm not a going to watch. So I'm n make I not watch up on. Yeah, say I'm not that's I'm not. I don't worry about payment.

you come and go go call. Tó bá wa kí wa. Ọ̀n bí kan èèyàn tó kẹ́ máa kí wa. Ṣé kéésì ni ẹni? Ó ṣàkọọ́lì pópó káàkiri gbogbo àdúgbò ààrẹ máa fọ́n spiri kókó. Dọ̀tún kúlẹ̀ fẹ̀, àìpá ti pọ̀ jù, èmi gan-an ṣèké.

It's okay. You are good lightning now. Yes. Forget it's okay. About service, it's Ororo. Anointing oil, o mọ yẹn, sí rona, sí roro, sí pọ̀npín, sí rẹ̀rẹ̀, sí roro, sí ọ̀rọ̀, update, oróróróró.